بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينهم هزوا ولعبا لا تتخذوا الذين اتخذوا دينهم هزوا ولعبا من الذين اوتوا الكتاب من قبلكم والكفار اولياء واتقوا الله ان كنتم مؤمنين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 àdúgbò fún ọlọ́wọ́ ọba ọba aláàánú jùlọ ọba tó ṣe ní ìwà ìjọjọ òní àdúgbò fún ọlọ́wọ́ ọba tó fún aláǹfààní àti ìjọba ìfọwọ́sọ ní mọ́sálásí alákọ̀ọ́lẹ̀ láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ nínú àwọn nínú tẹ̀sí ìwà ìjọ ìmáyà ọ̀rọ̀ ọlọ́pàá tó ká fún wa nínú sọ́ọ̀tì máyà ọlọ́pàá ní yáyọ̀ sí ní àárùn خلق المخلين ضروره لا تتخذ الذين كفروا دينهم هزوا ولعبا من الذين اوتوا الكتاب من قبلكم كفار اولياء على ان لو نقبع ìkìlọ̀ tí ọlọ́run wá ń se fún olùgbàgbọ́dùn nípa báwo ni àtẹ̀pọ̀ wa yóò ṣe rí bó ṣe yẹ kó rí láàrin wa àtẹ̀tọ́jẹ́ ọ̀hún yìí. àti ahlul kitab ṣùgbọ́n yahudi ní kókó àbí ní àkójọpọ̀ àwọn ìrírí ọlọ́pọ̀ parí ọlá ní yá ìbẹ̀rẹ̀ ní àwọn gbogbo ẹ̀rọ ìgbà kúròdú ẹgbọ́n ṣe mú àwọn ẹni tí wọ́n mú ẹ̀ sí yín tí wọ́n bẹ̀ sí yín sí yẹ̀yẹ́ tí wọ́n bẹ̀ sí yín léré ẹgbọ́n mú wa ní bákan náà nínú àwọn tí wọ́n jẹ́ pé àwọn tí wọ́n ti gba tíra síwájú àwọn pálíbì àwọn ẹ̀hú ní ọlọ́ọ̀kọ́ bá wí yẹn pé wọ́n fẹ́ sí ẹ̀sìn àwọn eré wọn kà kú bákan náà yín bákan náà yìí kí n táwọn náà gbogbo àwọn olùgbọ́n ní àwọn torí pé àwọn náà ìdájọ́ kẹfẹ́ ní ìgbẹ́ lórí wọn tó ní wọn ọba ìsìláàmù fọlọ́kàn wọn. wọn bá ti kóró àwọn báyìí tó bá mà sí ẹ má ṣe fún wa ní áwùyá ẹ má ṣe fún wa ní olùrànlọ́wọ́ ẹ má ṣe fún wa ní alátìlẹyìn gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá ti sọ fún wọn náà áyà àgbà síwájú sí. ọlọ́ọ̀bá ní wọ́n tẹ́kùn náà ẹ̀yin ẹ má ti torí nǹkan ní ayé kẹfẹ́ ẹ̀dẹ́ ẹ ti ń dábùkù islam ẹ ti ń yẹ̀yẹ́ islam ìnìwó mú ní ọ̀rẹ́ òwúrúsù ọ̀rẹ́ tí ó sọ jáde gidi pé kóhùn níbẹ̀rẹ̀ ònìwó mú ní ẹgbẹ́dẹ́ tó ọ̀gbágbọ́n pa nígbà kan ààrẹ ọ̀pẹ́ lè bọ̀ nítorí dúdú tó lọ́kàn rẹ̀ eléyìí irú aburú ti ń bẹ lórí ọ̀pọ̀ mùsùlùmí lónìí bó ti mú àwọn oníbọ́ọ̀lù tó jẹ́ pé abáta nínú wọn wọn ò fi pamọ́ láti máa sọ pé àwọn kórìíra mùsùlùmí wọn mùsùlùmí lónìí tó ń tọ́pọ́ tí wọ́n wù wọ́n tún tóbi lọ́kàn rẹ̀ kò lè ṣe ọmọ wo nígbà wọn máa ń ṣeré kò lè ṣe ọmọ wò eléyìí tó burú ní ọkàn ẹ̀dá gbọ́dọ̀ sọ́ra ọlọ́wárí rẹ̀ tó mọ̀ ẹ páyọ̀ ọlọ́wọ́ ọkọ̀ ìgbó tó mọ̀ ní jẹ́yìn bá jẹ́ ọgbàgbọ́ òdo lóòótọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ìmọ̀ọ́nì ráyè tó kù lọ́kàn rẹ̀ èèyàn ní kórìíra ìsìláàmù kó kórìíra mùsùlùmí kọ́ wọn àtẹ̀sí ìsìláàmù sí yẹ̀yẹ́ kí o sì tún nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú kó o nífẹ̀ẹ́ rẹ̀ lọ́kànlọ́kàn pé imani lẹ́lọ́kà rẹ̀ nù ní tọ́lọ́wà sọ́nù sóra ní pé látàrí nìkan wọn ìpín náà ní láti lórí ákìlì wa dúnà máa áádà máa bá wà sí ẹ̀. o lè rí ìjọkan ẹni tí ó máa sọ fún gbọ́dọ̀ wọn pápá àtúntò ọ̀kan yìí tí ó wà máa nífẹ̀ẹ́ tọkọ tọ́lọ́ àti ìdíṣẹ́ àti ẹni tọkọ tọ́lọ́ àti ìdíṣẹ́ rẹ̀ ìdífẹ́ rẹ̀ dénúdénú ìmúlọ́rẹ̀ ń bulẹ̀ àpárẹ́ pé máa ń ti lé lọ́kàn ìdánù. Gíga ẹsẹ̀ wá ẹsẹ̀ rẹ̀ sọ mọ́ pé nǹkan mẹ́ta kan wà tí ẹ̀dá bá ní yọ̀ọ̀gbọ́ àti ìgbàgbọ́ yọ̀ọ̀gbọ́ àti ìmánì. صلاة وكل فيه وجد بهن علاوة الإيمان àwọn kẹlẹta kan ẹtọ bá ní wọn dájúdájú yóò kọ àdó látara àwọn kẹlẹta jáde nínú rẹ but wọ́n jẹ́ pé ẹjọ́ fẹ́ràn jùlọ náà lọ́lọ́ àbójúṣe rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni ayé ìgbà lọ́tà gbogbo ìdílé àjà má fẹ́ràn yẹn gbogbo ẹjọ́ bá fẹ́ràn tó fẹ́ràn rẹ̀ torí tọ́lọ̀ fẹ́ràn rẹ̀ torí kí ṣe tọ́lọ̀ ọkọ̀ wa ní fẹ́ràn jẹ́nudẹ́nu jẹ́ni pé mùsùlùmí ó lè para rẹ̀ nítorí ẹjọ́ ìṣẹ̀wọ́ lórí ìdíkẹ́lẹ́sẹ̀ òní ìjà láyé mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra wọn kọ́lọ́ba tó sàmìnà wa kọ́lọ́ba ní ìlú mi tó bá jẹ́ pé olùgbàgbọ́ òdodo ní lóòótọ́ lórí olùgbàgbọ́ òdodo kí n fẹ́ tọ́lọ́ àtòkíṣe rẹ bá fẹ́ mi kí n tọ́lọ́ àtòkíṣe rẹ bá pọ̀ òun ni ṣùgbọ́n kí ní jẹ́ pọ̀ jẹ́ mú mi lọ́ba ó mú mi lè tọ́lọ́ wọn ń fẹ́ bọ́yá nígbà àtẹ̀lé tó bá a ti fẹ́. Ìtọ́lọ̀ bá wá pọ̀ ìwọ́ dìbò, ìwọ́ bá mú ilé ìdájọ́jú ọ̀rẹ́ ìlú ìlú ọ̀sọ́ra. Àwọn kankan bí wá tá máa ṣe dáríkà fún wàláyé ti jẹ́ bá wa lára kápò títí bí wọ́n tó ń lò nítorí kéré ọjọ́ rẹ̀ lórí وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون. على قبل الملائكة وإذا ناديتم إلى الصلاة tí ẹ bá pépè sí èrò tẹ ẹ bá pẹ́ lókè kábẹ̀ lè wọ́n wá jùlọ ẹ tí èsì mùsùlùmí bá àwọn ẹja sọ yọ̀ọ̀kú ní àtàwọn àyàsára mi àtàwọn ọ̀sẹ̀mọ́sọ́lọ̀ fọ́lá àti nàìjíríà ìtàkọ̀tọ́ha bùsùwọ̀n wọlé ìgbà ìgbòkò tẹ́ pé wọ́n wà sọ nìkan yẹ̀yẹ́ wọ́n sọ nìkéré wọ́n máa ti ṣe ẹ̀yẹ wọ́n yà nígbà wọn sọ pé kí ni eléyìí ìjà gbọ́nà tí wọ́n ń dá wà láàmú ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní ní wọ́n ní ìlú táwọn mùsùlùmí kékeré fọ́ọ̀mù news and tea ni wọ́n kà ti ja ìfọ̀mọ́ wọn dà kí ìsàlẹ̀ ìka láàmú ọlọ́pàá ní kí wọ́n mọ̀ wí náà báwo ni bàbá díẹ̀ wọn kọ́ wọn náà tààrà ọgbà ìgbà wọn lọ pé ó kó nínú islam wọ́n bá gbọ́ tí wọ́n ń pè ọ́ nígbà tí wọ́n gbọ́ tí wọ́n ti ní wọ́n ń pè ọ́ èèyàn wá tẹ̀lé sí Bukan saya walau dulu yang mana sesuai, anda di mana sih? Tiba saja itu sejuk anda di wilayah Maklum. Di wilayah Maklum. Oleh posisi pun lagi di rupiah juga ada sebelah sudah puluh puluh yang lain. Anda di wilayah Maklum. Posisi pun ada di wilayah Maklum. Anda di wilayah Maklum alẹ́ bá kọ ní àgbà olúwa láì wọ̀nyí náà bàtà àbá àdì kúndùn bá àdì ti sàlẹ̀ olúwa láì gbogbo òfin bẹ̀rọ náà ni ó sì kú rẹ̀ náà ní ẹgbẹ́ kò fẹ́ kọ́ kánáda nàbí sábàbá wà àdì wọ̀ sálẹ̀ ìdí ẹ̀ka nípa wọn wọ́n sàwọn àlẹ́ tó kọ́ nípa àǹfààní ìlú pípé ìdí náà wá ti pè ó àṣekáàdì màtáì ìjọba ti pè ó àṣẹ̀dáàlì ní máa sá gẹ́gẹ́ bọ́ ẹ̀rọ pípé. Fọ́dà àdìsí wa pé yọ sáré tí ń so kó o tẹ̀lé mọ́tò tí wọ́n jù. Lọ́tọ́ bá pè mí tán, kára ẹ̀rọ àwọn ẹ̀rọ sáré tí ó padà wá. Yọ ọmọ ẹ̀ tó sí lọ́nà. Gẹ́gẹ́ bá wá gbé karama, ṣé kèdè èrò pẹ̀lú náà yóò tún sá. Mẹ́sàn-án sọ́nà ní yóò ṣe máa sáàmù ṣùgbọ́n bá wá mẹ́ta àwọn sọ́wọ́ bẹ̀rù lálẹ́ lọ́wọ́ àbí yọ àwọn akọ́wé ìlú ìsàlẹ̀ lọ́kàn yọ àwọn àti ìjó ìjó ìṣẹ̀rù àwọn àdúgbò orí rẹ̀ sí ọlọ́kàn náà nǹkan báyìí bísíǹnẹ́sì rẹ̀ báyìí níbi iṣẹ́ báyìí nǹkan náà yọ àwọn àti ọ̀nẹ́rì inú torí pé ìwọ̀nba làákà ẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ nù ìwọ̀nba ládàá tó jù wọn bá láàkà ẹ̀rẹ́ tí bẹ́ẹ̀ mú òbí ni wọn bá ládàá tó nù. ẹ̀sùn àwọn àgbìyànjú nígbà tó ti tètè nípa ọmọ tí wọn bá sọ̀rọ̀ yóò jẹ́ ọmọ tí wọn ṣùgbọ́n tí ó bí ẹ̀sìn ni pé wọ́n ní pé òun dé ládàá rẹ̀ dé tó bá lágbára mọ́. ẹni tó kírun àti sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ wá pé ẹni tó kírun kò sí tó ní mọ dáadáa òun tó ẹlòmí ò kírun ìdá kan ní ìdá mẹ́rin ládàá twenty five percent ẹlòmí ò kírun ìdá kan ní ìdá mẹ́wàá ládàá tó ní ten percent àtẹ́bílẹ̀ ẹlòmí ò kírun kò sí èyí kankan kò sí ládàá kankan tó kù fún wa nù. torí pé kírun kò ládàá ò sí nù ọ̀pẹ ti lọ bọ̀ mí àti káàdì lágbàdo yìí lè àti kẹ́ ọmọ bá ọ̀kan rẹ̀ jà ibi tá a ti mọ̀ pé àdúgbọ́lọ̀ bọ́ sọ́wọ́ agbọ́dọ̀ máa bá ẹ̀mí ara wa jà ẹ wo látòjú ìrún àṣùbà máa ń ké ìrọ̀láká lè ti gbẹ́rẹ́ ìrọ̀láká yìí bí ó ké máa tí a ó ké súra tẹ̀lé ìbájẹ́dé tí màá ń bá sálámà ó tẹ̀lé fún mọ́sáájú mọ́sáájú ti kú ẹ̀ tí ọ̀dà mi náà lẹ́ tó sọ lẹ́yìn ìgbà ìmáàmù kíra ká ọ̀pọ̀ súra ọ̀pọ̀ kéde. Ṣùgbọ́n náà bọ̀ wà láì wáyà kó wá eighty percent àwọn aláwọ̀ tó fẹ́ bí ọ̀dà. Nígbà tí a lè sí mú. Àlẹ́ sọ̀rọ̀ tó bá dé àlọ́ àwọn àgbà àti ìkàtàbọ̀ tó lọ kó lọ sílẹ̀ ti gbà bàrà yà á gbé wá sí ọlọ́gbọ̀n tọba ti báyìí tọba gba báyìí tọba yìí tọba yọ ìdí àti àlọ́wà lọ wọ́n tọba tẹ̀lé màmú rẹ̀ ní aláwàkùrà aláwàkùrà aláwàkùrà ìkàtàbọ̀ sì ní kàlọ́ wá sí mù aláwàkùrà àkọ́kọ́ àtàtàlà máa ní kò fẹ́ gbogbo olóko láti àyè sí mù àlẹ́bí láti ká ní àwọn àti rẹ̀ èyí lọ sẹ́ pé nínú sọ́kàtúntò ti àmú àníbà وفي أبو حنيفة رحمه الله تعالى أو أنه أو كل ما صار وفاقه كل حي ولا أمرك أبو أمر إن بعد تأتي تدرو إن تدرو تدرو وما تدرو nígbà tí a máa tẹ̀lé rẹ̀ kíkí ra pípa máa dáadáa tí o ọmọ àti pàmò sọ́dọ̀ tó wọ́n lọ́yọ́ pàmò sọ́dọ̀ wọ́n bá lọ kọ́lọ́ bá lọ àyíká tí wọ́n rẹ̀ lágbà kó bẹ̀rẹ̀ àgbà àti ìgbà sí ó kó yẹ bí yẹ màmá ti mú màmá sí ó ní sẹ́yìn rẹ̀ àná kò sí ọ̀rọ̀ ipò alágbà lọ sàrà kọ́ wa alágbà lọ sàrà la àwọn bá kó àdìpá kó àdìpá tọ̀ kí ló kọ́ ní látàlí lọ for why kusa ne ko wani kama wa ne ko ti ya mani ko ke wara ka ne ti suma wara ka ne wa kan mu ya yi na yi maro ka kan tọba ilé tí o sọ pé fún ilé tó ẹnu kankan tọba kankan a wá ta a bá wọlé tilẹ̀kùn bá mi. aláwọ̀ akpọ̀lù ti báyìí kẹ̀kẹ́ bá kí a tàn ṣe láti di. kíta bá a dà ọ̀gá ẹ̀rọ fún ẹ̀ka sùgbọ́n ẹ̀rọ ẹ̀dá ìfà gbọ́dọ̀ wá nígbà tó wọ́n mú owó níbi báyìí níbi tó gbé yàrá níbi tó gbé yàrá níbi tó gbé yàrá tó kú lọ fún àwọn ti báyìí ẹlẹ́wọ̀n ní sàmọ̀ máa fẹ́ ni òkè ló sọ́kọ́ ìtàlá rẹ̀ nígbà wọn bá gbàgbé ètò ìtẹ̀jọ́ rẹ̀ nínú òru. Bó kọ́ bá kára dáadáa awa ti bọ́ bá ti ta ló yìí nínú jẹ́ pé sẹ̀ríà gbìyànjú gbogbo jáàsì tí òfin jẹ́ kọ́kàn wọ papọ̀ lórí wọ́n ní apalẹ̀ sáfù bọ̀. ebi máa ń kọ́ oúnjẹ rẹ̀ jẹun náà wọ́n dàgbà wọ́n ti gbẹ̀rù àti jẹun náà ọwọ́ àti ẹ̀yìn máa ń fọlá àwọn olùmọ́ni nínú rẹ̀ náà ni àti ìtọ́wá kọ wà láwọ̀ dáàbò àkọ́tẹ́ bọ́yá ẹ̀yẹ wà nù situation pé bọ́yá ìgbẹ́ gbọ́yà àwọn ọkùnrin àbí ìtọ́nùmọ̀ àbí ọbẹ̀ tó kọ́ ọmọ púpàrà nù àbẹ̀rẹ̀ tó dàkà lòdì sí nù ọmọ lọ́gbọ́n kàkà rẹ̀ ìfúnni kọ́ àjọ ẹ̀ tọ́ bá bá wà á ó pé ní tó kí lẹ́yìn náà tí ó ti dàgbà rẹ̀ nù. Kọ́lọ̀ ta ọ̀nà wa. Àmì àdẹ́tọ̀ wa rẹ̀ sẹ́lẹ̀ sọ ẹlẹ́wà kí àṣekáàní bá ti gbọ́ ẹ̀rí máa ta ẹ̀. Gẹ́gẹ́ bí àṣekáàní nìkan àti àwọn ọmọ àyà rẹ̀ àbáwọn ọmọ lẹ́yìn rẹ̀ nínú àwọn èso àwọn ẹ̀fẹ́ gbọ́ ẹ̀rí pípé. Àbọ̀ ni aṣọ àyùbẹ̀ta ọkọ̀ wa gbà ọ̀kan náà wọ́n sálẹ̀ arákùnrin kan ọwọ́ asòkò bá pé àwọn jíínú tó wọ̀ gbádùn nìyẹn wọ́n lè tọ́jọ́ láti ní pé máa pẹ̀lú nulẹ̀ máa pẹ̀lú lọ́pọ̀lọpọ̀ wà nínú ilé rẹ̀ pẹ̀lú àti ọ̀dọ̀ irun tí máa pẹ́ nínú ilé rẹ̀ ló lè gbogbo àwọn jíínú ti lẹ́nu rẹ̀. ìdílé ìdí àwọn olùkọ́ ti sọ pé gbogbo ẹni tí ì bá fẹ́ ìrún gbọ́ àṣekáyé ló kú àgbọ̀. Hmm. ìdí ìtọ́lọ́ bá sọ pé àwọn mọ̀nàdìkì ìrún gan wọ́n mọ̀ sí sí ẹ̀yẹ́ ni wọ́n bá gbọ́ kúrò ìrún wọ́n sọ di ẹni wọ́n mọ̀ sí sí ẹ̀yẹ́. ọlọ́ba ni wọ́n yí lánàá rẹ̀ sílẹ̀ sọ́lá ti ta ọdún àkójú ọ̀wọ̀ lẹ́yìn wọ́n sọ di ìṣeré wọ́n mú ní ìka ẹ̀yẹ́ kí ló dé tí wíwá àwọn ti rí báyìí láàyè tàbí anáwó ọ̀hún láyà àfihàn eléyìí jẹ́ bẹ́ẹ̀ torí pé àwọn ẹni jẹ́ àwọn ẹni tó kù díẹ̀ káàtó ńlá àbáyé làákàyè wọn kù díẹ̀ káàtó ìbáṣe tó wọn lárò jìnlẹ̀ ni wọn ọba máa pé bó ti táwọn gbọ́dọ̀ jí àwọn èrò tá à ń pè tó kó sínú ó tó kí ẹ̀rọ ronú pé á ah, àti ẹ̀ka ńlá ní bẹ́ẹ̀ lọ. ìgbà bẹ̀rẹ̀ náà ní pé àgbọ̀dọ̀ ọ̀bà tó gbà máa wà pọ̀ nínú àwọn àgbà. wọ́n lẹ́yìn náà ìjẹ́rìí pé kò sí ẹ̀tọ́ ẹ̀ ágbọ́ nínú àbọ̀dọ̀ àtijọ́ ìgbà ní sọ̀rọ̀ bá àríwọ̀ sẹ́lẹ̀ kò tíṣe ọlọ́run ọba ni. lẹ́yìn náà tí àwọn pẹ̀lú àwọn ẹ̀rí ayé àwọn sọ̀rọ̀ hmm. ẹ̀wà ẹ̀dá kírun حي على الصلاة يا ويدا كيرو كلا لكن حي على الصلاة أوا سوري أوا سوري ṣé ètò wọn pè é sí pé ọwọ́ sórí rẹ̀ lọ́yọ̀ sọ di yẹyẹ akíkàtà ẹ̀ tó bá sọ di yẹyẹ làákà rẹ̀ ti di ẹ̀ka rẹ̀ kí ni tó bá sọ pé dájú ẹ̀ náà fọ́ọ̀mù láyà àmì ilé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní tó wọ́n jẹ́ ẹ̀tọ́ sí làákà wọn ti di ẹ̀ka rẹ̀ ọlọ́wọ́ ni. قل يا أهل الكتاب هل تنظرون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلينا وما أنزل من قبل وأن على قبل الكلام إلى الله عليه وسلم قل يا أهل الكتاب sọ pé ẹ̀yin tá a fún ní síra ọ̀ yẹn ni yahudi àti nasara hal tanfihuna minna illa amanna billah ǹjẹ́ àbí kéèké nkata, ló jẹ́ kí ẹ máa fi àlékún kàn wá ló ma kí ẹ máa sọ̀rọ̀ tí ọ̀dà sí wa ló kí ẹ máa fìtínà wa kéèké kata lọ́pàá bí pé kí ni o ilá àmàlẹ́ àlìlá amọ̀tọ́fà torí pa àkọ́kọ́ lọ́wọ́ ọgbọ́n ni nǹkan tọ́ka dìjà láàrin wa sí torí pa àkọ́kọ́ rẹ̀. amẹ́ríkà tó láti bá àwa fẹ́ ti tọ́lọ̀ pé ó ti dà àìbẹ́kọ̀ ṣùgbọ́n tí wàá lọ wà ní pé àwọn òun yìí tó láti èdè àwọn àwọn afẹ́ ti tẹ wọn lágbà ọlọ́run bá ní ìtọ́ dájà alẹ́ lánàá eléyìí ló dùn sí náà ìlànà àmàdàlìlà kìí ṣe tó ní tuntun nípa àkọlọ́wọ́ bá gbọ́ àwa láti tọ́lọ́wọ́ bá ní láti ìdí ìdókítẹ́ pé ẹ̀ẹ́dẹ́ nìkan tí ìsìláàmù wà máa dá pé ẹ̀ẹ́dẹ́ èsì mùsùlùmí ó ti kóra bẹ́ẹ̀ tẹ̀lé sí ní òmùra láti ọ̀nà àtàwọn àgbà ní kọ́ máa dá àwọn tí a bá wà láti wọ́n àmà dá mùsùlùmí tẹ̀lé kóra bá wà. kí ló kó kó lẹ́wọ̀n bẹ́ẹ̀ múra bẹ́ẹ̀ tó láti lẹ́lẹ̀ kí ti náà tó ké ìsìláàmù náà wọ̀ fẹ́. yẹ kọ́ lọ́wọ́ ti sọ ní وما نقضوا منه إلا أن تؤمنوا بالعزيز الحميد kèése kankan lójú wọn máa fẹsùn kàn wọn tí wọn máa fìyà jẹ wọn tí wọn máa gbìyànjú àti bí àlébù wọn wípé àlébù ni tí wọn ti tó ti tó sùn tó ọkọ ọlọrun ọba gbọ. ìmánì nìkan ìbájẹ́ pé lórí wọn làwọn òfin ìsìláàmù mọ́ fún wa ti wó múra tọ́ba náà ti ìsìláàmù kò sí kankan. wọ́n lè dábàá eré rẹ̀ kálí ṣùgbọ́n tí torí pé ìmáìtì lẹ́nu gbogbo yóò tún wọn kàbí kọ́ra kọ́ra àwọn tẹ́tù. yẹ́sọ̀ bí mùsùlùmí nìkan nínú ìdáhùn yẹ̀wò nílò nàkàrà nù bí wọ́n dáyé ní mùsùlùmí nìkan lọ dáyé. lórí kí ni ilá àná tí ń bá àti àgbọ̀lọ̀ àgbọ̀ nìyẹn. ìná nìyẹn kọ́dà mi kí ọ̀yá bí ìyẹn tẹ̀lé ẹ̀kú ìtọ́wọ̀ dáhùn. nígbà mẹ́rin wọ́n wà fara sun yóò ní mo ní mo ní a àti ní ìbẹ̀rẹ̀ àwọn ọmọ wa ti wà lèyìn ní o máa ń ṣe ilé kan dé àwọn ẹgbẹ́ ẹgbẹ́ mùsùlùmí fa wọn lọ tọ́jú àwọn òbí wọ̀ dáhùn àwọn ọmọ ọ̀dà làbíà nínú ilé ti. èmi ẹ̀ka lè wù wọn ò sì lé ní ọwọ́ dá ìní oníjà wọ́n sàkọ́ pàtìtì wọ́n pàtìtì wọ́n pàtìtì wọ́n gbẹdẹ́lẹ́ ẹjọ́ náà adájọ́ náà fi wọ́n lẹ̀ wọ́n wọ̀ dáhùn. มันเอาออกอะที่เลยใช่ไหมใช่ป่ะที่เป็นสับเฉลี่ยในช่วงนั้นไม่ได้รู้ว่าเราเขาลูกศิษย์เราถ้าเราว่าเราศิษย์เราหมดมาโดยที่ยูดาอูโมก็ได้ศิษย์เรามาปฏิญาณเรา àwọn náà wáyé káwọn ọmọ ọmọ sọ ọsẹ àwọn àti àwọn ọmọ ọjà tó wà sí pàtàkì ọmọ àwọn ọmọ àti ọjà tí ó rí wo. wọn bá ti rí wo wọn tó bá jẹ pé eh, wọn sọ ohun ti ẹ tí wọn ti ń gbogbo lọ wọn ní lọjà àti kìíní kan. àwọn jẹ bẹẹ ni wọn pápá jùlọ àwọn òbí ìmọ̀ àbàtì ni fọlá àbátúmọ̀ ẹlẹ́kọ̀ọ́ <laughs> àbátúmọ̀ ẹlẹ́kọ̀ọ́ látàrí nìyí ìrẹ́ bá ti rí òkú nítorí kí ọlọ́ọ̀bá sọ ká ẹni tí wọ́n kà fẹ́ ìmánì yìí wọ́n fẹ́ ìmánì yìí wọ́n fẹ́ ọlọ́ọ̀bá ti sọ fún wa àwọn ìtọ́fà ìlú tẹ kórìíra wa kìí ṣe kankan náà ìlà àwọn náà ìlà bí o ti tó nípa ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́ wọ́n máa ń sílẹ̀ ìyẹn iná á sì gba gbọ́pọ̀ ìlú tí wọ́n sọ kalẹ̀ fún wa àgbà pálá pẹ̀lú ni àgbà pàtì ti jẹ́ ọlọ́lá kọ́dà wọ́n máa ń tilẹ̀ ní kọ́dù kọ́dà àti tí ọlọ́run ọba sọ̀rọ̀ kalẹ̀ síwájú àlùkùránì tiwa àgbà kọ́dù àgbà sọ̀rọ̀ akọ́ bọ́lọ̀ sí sọ́kà rẹ̀ kìí ṣe tán bọ́ yìí àgbà ìdílé agbọ́ bọ́lọ̀ sí sọ́kà rẹ̀ kìí ṣe tán bọ́ yìí jẹ́nẹ́rẹ́lì àgbà máa àtọ́lọ́lọ́ ló ti wá àwọn mùsùlùmí gbàgbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́pà tẹ́lẹ̀ ìkórìíra wa tẹ́lẹ̀ òkú tẹ̀lé ọ náà pé wọ́n á ná àtọ́rọ̀ fún fàṣẹ. ìtọ́sẹ̀lẹ̀ ní pé ọ̀pọ̀ ní ní olùsẹ́ lọ́rùn lọ́pọ̀lọpọ̀ ní lórí ìpẹ́ ẹ̀ kó fi ọ́ lọ. torí tàwọn àdìgbẹ́ lọ́wọ́ yín gan ní jẹ́ ìṣe títẹ̀ ọ̀rá pọ̀ wa. ìdílá ti bẹ lọ́wọ́ yín ní jẹ́ ìṣe tí ìdílá pọ̀ wa. kátó wá láǹkọ̀ láàyè. ṣùgbọ́n ìwà fún òdòdó ni ẹ̀ fẹ́ òdòdó apákan náà wọn gbọ́n ní ara ìsọ̀kalẹ̀ nígbà tí apákan náà wọn lẹ́wọ́ nílò ọba nìyẹn sọ̀rọ̀ máa wà ní ìwọ̀sán náà wọ́n wá wọn nílò nípa ní máa ní ìdílé ọ̀gbà kù. àdẹ́ni ní inú tẹ́lẹ̀ gbàgbọ́ inú gbàgbọ́ ọ̀dọ́ mo gba musa àti tíra mo gba isa àti tíra rẹ̀ bọ̀ àlékún rẹ̀ wá já kúránì ìwọ̀n gbàgbọ́ kí ló fẹ́ fi tó bá lanu kọ́ wọn bá ní máa rà ayé náà dínà ṣàrùwà mi dín ní ta. àwọn ọ̀rẹ́ ẹ̀sìn kan tó burú bí ẹ̀sìn ti rí ẹ mọ̀ wọ̀ ẹ̀wọ̀n dúdú. ebi tó bá lọ́wọ́ ọ̀gbá tí wọ́n gbọ́ iná ẹ̀kọ́ dídà. ebi tó ní kí wọ́n pẹ̀ ṣàrùwà ń tutọ̀ kéde ìbọn láti bẹ́ẹ̀ mọ̀ ní ìbọn sí làbẹ́ ti bọ̀ ọ̀dà. ọyẹ kọjá pé ìjọ jẹ ìjà láàrin wa àti ẹ ọwọ àti ẹ yìí báyìí ibi àwọn nígbà tó lọ ọba tíra wa kọkọ ọba nẹbi wa kọlá wa náà ti pàṣẹ akẹ́kẹ́ ni mọ̀gbà tíra ayé bọ̀ bùsùkà nẹbi musa bọ̀ mọ̀gbà tíra ayé bọ̀ bọ̀gbà ìdílé abọ̀ bọ̀gbà nẹbi rẹ̀ torí wọn ba a gwada zuwa na nabi sallallahu alaihi wasallam da ko sai su kula da lafiya so e lo bi sira wa ma ta ama ba in to se ni pe ọ̀pọ̀ wọn ìfẹ́lọ̀ tí wọ́n fẹ́ ṣe lórí ìyètò inú gbogbo láyà ìfẹ́ nu wọn wọ́n tẹ̀lé tí wọ́n tẹ̀lé tí wọ́n wọ̀ ọlọ́ọ̀bá ni قل هل بشر من ذلك مخوفة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت نعم أولئك شر مكانا وأضل عن سواء السبيل الله بارك ولا إبدا ويقول إن تسيرهما tí wọ́n lẹ́nu ń sọ̀rọ̀ ọlọ́ọ̀bá wa ròyìn ara wọn fún wọn tí wọ́n bá gbádùn àbí tí mùsùlùmí ò tẹ̀ mọ̀ nípa wọn tọ́jà nínú wọn ọlọ́ọ̀bá wa ròyìn fún wọn ó rẹ̀ bá wọn obìnrin. ọlọ́ọ̀bá ni kó dáa kó lẹ́sí òkun iṣẹ́ mi lè dá ìgbà wọn tó bá dẹ̀ gbàgbà. ǹjẹ́ ẹ wá ní fẹ́ ìtumọ̀ rẹ̀ ní pé ẹgbẹ́ ń sọ táà ní owó rẹ̀ burú jù wájú ọdún náà nípa arú ẹ̀sán tọ́lọ̀ ọ̀gbọ́ fi jẹ tí ó ti kù ìyàtọ̀lọ̀ ọ̀gbọ́ fi jẹ ọ̀nà nìka ni màlá àdùnnà ẹni tí ọlọ́run ọba ní jìnà sí kẹrẹ ẹni tọ́lọ̀ ọba láàánà rẹ̀ àwọn náà làwọn ta ni àwọn náà làwọn ẹ̀wú ni tọ́lọ̀ ọba tó fún wa láti ẹnu ànẹ́bí dàrú alẹ́ ìsàlá tó sẹ́lá àtànẹ́bí ìta ọlọ́ọ̀bá láàánú àwọn ọmọ ìsirẹ́lì ó lé wọn jìnnà sí kẹrin lórí ẹlẹ́yìn lẹ́kọ̀ọ́ ní bá ní ìsọ̀rí aláàdìsá ìdáwúdọ̀ wà ní ìtẹ̀sí bá bá bá ṣe máa sọ kàmì àfihàn. nítorí ilé àti ẹ̀tọ́ yà á máa káàánú rẹ̀ kọ́ ẹ̀ kó jẹ́ ní èyí òun náà lẹ tọ́lọ̀ ọba ti lé jìnnà sáànù rẹ̀ kò ba àlẹ́ yìí tọ́lọ̀ bá tún bínú sílé ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba bínú sí wájà àlẹ́ ní gbogbo ìfẹ́ wà láti àwọn nǹkan àti inú wa ọlọ́run ọba ti sọ àwọn kan nínú wa di ọ̀gọ́ ọsọ kan apá kan nínú wa dẹ́lẹ́dẹ́ ọlọ́run ọba nígbà tó lọ́wọ́ ọba bínú sí wọn ọsọ apá kan nínú wa dọ̀gọ́ ọ̀sán apákan nínú ọmọdé lẹ́yìn wà á bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lẹ́wọ̀n sí wọn wá ju wá ní. bákan náà nínú wa arábìnrin tó jẹ́ pé ìtọ́ yàtọ̀ sọ́dọ̀ wọn tì abákan náà àwọn ọmọ ní àtọ̀wọ́ àyà ṣẹ̀gbọ́n arábìnrin tó jẹ́ pé èsù làwọn sọ di ọlọ́run tiwọn tí wọ́n ń jọ́ sí. ìbílẹ̀ ọlọ́run ọba ń sún wọn ní gbogbo ilé àwọn kan náà wà fún ìtẹ̀sí ní ìgbà tó yọ̀ bá sọ ayà ìkàlẹ̀ àwọn mùsùlùmí bá bẹ̀rẹ̀ sí pé àwọn ìyàwó ní pé àwọn gíláǹtì bẹ̀rẹ̀ ọ̀bọ kẹ́yìn ẹlẹ́dọ̀ ọ̀rọ̀ lórí kẹsì àmọ̀ sọ ọ̀tá àdìpọ̀ kí wà lọ́tọ̀ ọ̀tá àdìpọ̀ ọ̀bọ lọ́lọ́ bá sọ apá kan nínú wọn ó sì sọ apá kan nínú wọn di ẹlẹ́dẹ̀ẹ́ torí kọ́lọ̀ ọgbọ́n lè yẹ̀yẹ wọn sílé ayé ní. Inú ẹranko táwọn èèyàn máa mú sílé tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ lọ́pọ̀ wá. Táwọn ilé lọ́wọ́ ayé wọ́n máa fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ lónìí. Inú ẹranko táwọn èèyàn máa kórìíra rẹ̀ ilẹ̀ lẹ́dẹ̀ wá. Tẹ́lẹ̀ lọ́yẹ̀ wọ́n máa kórìíra nìkan lónìí. Àwọn olùmọ̀ yìí túmọ̀ yóò túmọ̀ sí àwọ̀tá lónìí àtẹlẹ́dẹ̀ àwọn ọmọdọ́mọ àwọn ẹ̀wú tọ́lọ̀ ọba sọ̀rọ̀ bọ́ àti ẹlẹ́dẹ̀ kì í ṣẹlẹ̀ ẹlẹ́dẹ̀ ti bẹ tọ́lọ̀ ọbọ̀ tó sọ àwọn ẹlẹ́ ìtẹlẹ́dẹ̀ ọ̀bọ ti ń bẹ tọ́lọ̀ ọbọ̀ tó sọ abákanú àwọn ẹ̀wú bí ìdí ọ̀bọ ṣùgbọ́n ọlọ́run bá tàbí dáṣẹ́ rà abákanú wọn. anẹ́sọ̀lá ayọ̀sọ́lá ti sọ fún wa kílẹ̀ gbogbo ìjọ tọ́lọ̀ wọn bá ti lè fa àwọn ọmọ dà sí nǹkan mi. Àwọn nìkan náà wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n èkó wọn ò ní tún bí mọ́mọ́. Wọ́n ní ìfò ní sùn abàdà. Iná bá alẹ́ lẹ́jà lè mọ́tìlẹ̀ lẹ́sílẹ̀ gẹ́lá lẹ́nu mi. Nítorí ìyẹn gbogbo àwọn tọ́lọ̀ bá sọ̀tọ̀ gbọ́, kì í ti báwọn àrọ́ ọlọ́mọ wọn làwọn àbọ̀tà ń lóyún láà. bákan náà àwọn tọ́lọ̀ bá sọ lẹ́lẹ́dẹ̀ àwọn tọ́lọ̀ bá fẹ̀ láti rí àwọn kú lórí wọn náà lọ wọn tó bá ti kú lẹ́ẹ̀kọ̀ kan tí wọ́n èkú já kò sí pé wọ́n ó tún rí lórí tún bí màmá bákan náà máa ọlọ́run ni wọ́n dára ní kó tẹ́lá ẹ̀ṣẹ̀ wà sàdàdí wà ábàdà tọ̀ọ̀bù táwọn akọ́nìta ojútí wọn ti fẹ́ ká ẹ̀pọ̀ ábàdà tọ̀ọ̀bù ábàdà tọ̀ọ̀bù ábùdù tọ̀ọ̀bù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n tó wà ní sípò kan náà ni pé mo ò ti tọ́lọ̀ wọn bá wọn ò jọ́sìn kan náà wọn bá má. ìtọ́ yàtọ̀ sọ́lọ̀ ni wọ́n jọ́sìn bá ti ká nìkan ti lọ sí mi abájọba àwọn olùmọ́ni a kí tí wọ́n bọ àwọn aláàwọ̀ àtiwájú wọn àwọn onímọ̀ ni wọn tí wọ́n máa máa tì wọ́n lọ́nà tí wọ́n ń sọ tọ́jẹ́ ìfẹ́ ẹnu tí wọ́n fún wọn àwọn náà fi tẹ̀ torí pé jáwọ́ àbá àwọn sọ fún wọn tó bá fẹ́ mú wọn mú nítorí ilé wọn ti sọ àwọn àbá àwọn àwọn àtiwájú wọn wọn ti sọ wọn kí ni wọn ti sọ wọn lọ́nà ọlọ́run bá ní wúlá ìtàṣọ́rù bàtàlà àwọn eléyìí ipò wọn ayé wọn burú jùlọ wájú ọlọ́run àwọn ọba ìṣẹ́rù bàtàlà lẹ́tà àbábì ní tẹ̀síẹ̀ yé ti pé àwọn ẹ̀ka náà wà ipò wọn burú jùlọ ti ẹ̀wọ́ láàlá nípa báwọn ti fi gbogbo tẹ̀lé pátá wájú ọlọ́run ipò rẹ̀ kò tó burú ní jáì wọ́n á gbọ́dọ̀ àtàwá ìṣẹ̀lẹ̀ ìpè àwọn eléyìí èmi wọ́n sì jẹun tó mú tọ́sọ̀rọ̀ jùlọ kúrò lọ́nà òdodo àwọn ẹ̀tọ́ ti yẹ ara wọn kúrò lọ́nà ìsìláàmù ìdí tọ́lọ̀ wá ti bínú sí wọn tó sọ wọ́n dọ̀gbọ́ tó bínú wọ́n lẹ́lẹ́dẹ̀ kọ́ ní kọ́ọ̀dù bíi. والله أعلم بما كانوا يكتمون الله ما وارد ولدي وإذا جاءوه ثم وصدوني قالوا آمنا وصدنا وقولوا وقولوا ọ̀pọ̀ apá àwọn akọ́lẹ́tà sí ni pé aya ti ń sọ̀rọ̀ nípa mùnátì tó lé ọ̀hún nínú àwọn ìyàwó jẹ́ aláwọn mùnátì kìnnà táwọn náà wà fáwọn àwọn bàìsílámù ṣe bá àwọn tìlágbáwá la sọ tẹ́lẹ̀ nínú àwọn ìyọ̀kú dínà wà tí wọ́n wà tó bá wọn gba ìsìláàmù nínú wọn ẹlòmíràn wọn gba ìsìláàmù torí tọ́lọ̀ gẹ́gẹ́ bí abdullahi ìsìláàmù torí tọ́lọ̀ ló gba ìsìláàmù ìsìláàmù rẹ̀ nìyà ṣùgbọ́n ara rẹ̀ tó jẹ́ pé ète ni ló gbé wọn sọ fún àwọn gba ìsìláàmù ọ̀dọ́ kan wọn ìjọba bá wọn olùgbàgbọ́ òdodo kọ́lù àmàna wọ́n sọ àwọn àgbọ̀lọ́ wọn bá bọ̀ kọ́lá wọn tó kírun pẹ̀lú àwọn èèyàn ṣùgbọ́n ọlọ́ọ̀bá tú àfihàn ọlọ́ọ̀bá tú wọn kó ọlọ́ọ̀bá ni wọ́n kọjá ọlú ní kúkúrí wọ́n ń kọjá ọlọ́ kèmèrí ní bẹ́rọ̀ kan àwọn ìwà kèmèrí àjọ kan kèmèrí ní bẹ́rọ̀ kan àwọn tí wọ́n wọlé tọ́yìn bí wọ́n ti gbé wọlé bẹ́ẹ̀ náà wọ́n ti ti gbé jáde kò sí tọ́pa kò dáadáa lẹ́sẹ̀ ní wọn wọ́n wá dá nẹ́ẹ̀sì sọ́nà wà lẹ́yìn wọ́n tó kópa láwọn olùgbàgbọ́ òdodo ẹlẹ́wọ̀n ò ní kí n ti bẹ ní àti ọ̀kan wọn láì gbọ́dọ̀ wọn wá kọ́ fún ìpàdé lọ́ọ́ ti gbé wọlé bẹ́ẹ̀ náà wọ́n gbé jáde ọlọ́ọ̀bá ní wọ́n bá àlọ́mù ní máa yẹ tùmù ọlọ́ọ̀bá ló ní mọ́tò ní máa káàdù yẹ tùmù ọlọ́ọ̀bá ní dájọ́ tó wọ́n lọ́wọ́ bá òun ló ní mọ́tò lọ nípa tí wọ́n ti pa ọlọ́kàn ìjọ bàbá tí wọn kọkọ sẹjọ ọlọrọ ọba ọba ni ìdí ìdá sọgbẹ islam nínú ìjọ tó kọkọ sáyẹn islam fún akúláàsì àwọn akúnyà lówó islam kò sí ti jẹ bẹẹ torí pé wípé ń kírun torí pé ń bá rẹ kò sí sọ ní mùsùlùmí tí ọba bá rò kàn rẹ tí ọba ìsinmi gbà lọ́sàn rẹ àwọn mùsùlùmí àbọ̀wá nàbà tí ẹ̀kọ́ gbọ́dọ̀ gba ìsìlámù kò sí jíjẹ rẹ̀ àbọ̀wá gbogbo ẹ̀kọ́ gba kọ́ ọmọ ní ìsìlámù kò sí jíjẹ rẹ̀ àjọ ẹ̀yọ̀kàn ní gbé ọlọ́pọ̀ bá ní kọ́lá ní ọlọ́pọ̀ bá wọn tí wọ́n tí wọ́n ti pamọ́ lọ́kàn ọlọ́pọ̀ ní. Wàdàrọ̀ kẹfì rọ̀mí mú ìsàlẹ̀ òun àti ìfì wà lórí wà ní wà á kí mùsù. Nà lẹ́bi sẹ́mà kẹ́lù yá pẹ̀lú. Ọlọ́pọ̀ bá ní kọ́lá ní wàtàrọ̀ kẹfì rọ̀mí. Ó sì rí ọ̀pọ̀lọpọ̀ nù wọn. Tọ́jà pé yusari'una fi ìtù wọn a máa tara kàtà lọ sẹlọ kí ni a máa ti sẹlọ tẹlẹkùn tí wọn lé sí wọlọrọ wọn àti bí wọn ti ń dá ọtẹ wà á fi ìhùn sùn àti láti lọ jẹ ntọ́lọ̀ wọn bá ti lé ọlọ́ba ní lẹ́bíkà ọlọ́ba ní wà láàyè èyí tí wọ́n ń ṣe lẹ́bí sàmàkàrò ìyàwó wọn láì tí wọ́n ń ṣe burú iṣẹ́ jáì ọlọ́wọ́ bá búra lórí pé iṣẹ́ wọn tí wọ́n ń ṣe burú ni. gẹ́gẹ́ bí akọ̀nà àkọ́ nínú àti zanjaj wọ́n ní láwọn tó wájú ọlọ́wọ́ bá ti búra ni. ayà ń tú àwọn ẹ̀wù dípò ń kásìrì wọn èsì tó fi wà wọn hàn wá. ìpè tára kàtíra nínú wà tára kàtíra nínú yóò sa ìlú náà ti fi hàn. ìjọba jẹ́ ìjẹ́kíjẹ́ ẹ̀sẹ̀ wọ́n máa ta ní sàkà débẹ̀ wọ́n máa ta sàkà débẹ̀ fún ẹ pàṣẹ yìí gbogbo tó bá jẹ́ sẹ́lọ̀ pátá ẹ̀rí ẹ̀wù níwájú kọ́dọ̀ ni wọ́n máa ta lágbàtà ẹ̀wù gbogbo bí ìṣẹ́lẹ̀ ò ti rọrùn fáwọn èèyàn ló wọ́n mọ̀ sí. gbogbo bí àwọn èèyàn ó ti ti ṣẹlọ nírọ̀rùn inú wọn mọ̀ fún wa. ìfẹ́ ìṣẹ́lẹ̀ mi ṣẹlẹ̀ lọ́wọ́ tó kúrò ó ti fẹ́ ṣe àwọn mìíràn ó sì wọ́n wá tó sì. torí wàá wá tẹ̀ ẹ̀ títí àtẹ́lá ìtọ́ wá tẹ̀ wọ́n àwọn sálẹ̀ ìṣẹ́ tó tẹ́ lọ́wọ́ òkú ọmọ mi ó sì ra kóòtù rẹ kò sí tí ó nìwò torí pé àwọn ìsàlẹ̀ ọ̀nà kìí pè gbogbo tó bá jẹ́ sẹ́lọ̀ àwọn máa gbìyànjú àti ṣe lọ́pọ̀ tọ́gbà tó ní asẹ́tì. ẹ wo ọtí ẹlẹ́dẹ́rẹ́ ti bá fẹ́ mu tí ọlọ́lọ́mọ iye tí ó rí yìí kó tó ní bí yóò tún wáyé fún ọkùnrin sí kèké níta rẹ̀ yẹn tẹ́lẹ̀ ti dà wọn nínú ẹ̀yìn ni wọ́n máa kọ́ bí abalọ̀ síra mùsùlùmí bá wa ẹjọ́ yọ ẹjọ́ mu ti wọ́n máa yọ lọ ni ṣùgbọ́n ní ìsìnkọ́ wọ́n ti lọ́sọ̀ orí ti yìí kọ́dà ọtí tí ó bu suwìtì wa ẹ máa wọ̀ yẹ̀ Ọ̀gá ni ọmọ òun tẹ́lá ẹlé òtẹ́ ẹ̀lé ti sùn kìlọ̀ ní ọ̀hún dúpẹ́ kọ́lọ̀ tí òkè lọ ọmọ tó lò ní. Bàlá ìwọ́n ti wọ́n tẹ́ sùwìtì sùwìtì wáyé ní ó sì ra wàá sùn ó sì ra ó sì ra sọ tó náà gbọ́ kó lù jọ. Ìsáàbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti gbogbo tó ti fẹ́ ìṣẹ́lẹ̀ ọ̀yọ́ pọ̀ fáwọn èèyàn wà láì wọ́n máa wọ́n advertise kí á ti kẹ̀ tán ẹ̀tọ́ bá fẹ́ lọ. inú ìtí wọn ti bẹ̀ tọ́ba láti san owó tíkẹ̀ kò sẹ́ni tó lè ní kùn discount nọ́mbà ní ìtí wọn san ten four ṣe discount àwọn ti bọ̀ náà kò sẹ́ni tó lè sí ọ̀fẹ́ ọtí tó ń mu ọ̀fẹ́ àwọn obìnrin rà gbé tí ọba fẹ́ twenty five láti ká ọ̀fẹ́ àti dúdú ọ̀fẹ́ gbogbo eléwò. ìsáàlì ọ̀dà ti kéde gbogbo tí wọ́n ti sẹ̀ lọ wọ́n bọ̀ bọ̀ wá pọ̀. ẹ̀jẹ̀ ti máa wò ẹ wà wọ́n ẹni tí wọ́n rí rẹ̀ fún wòta ẹni tó bá fẹ́ wọ́n sọ gidi lọ́wọ́ aṣọ bọ́sùpọ̀ náà kò tí wọ́n wà lọ́rẹ́ pọ̀ jù nítorí sáré lọ́dẹ̀ fi dìbò. gbogbo tí wọ́n ti sẹ̀ lọ lọ́pọ̀ kí ni wọ́n ti bá ọ̀dọ̀ ọ̀dà wọn wọ́n yóò wá ètò ìdí àwùjí tọ́mọ̀ àṣejù láyé ọ̀nà ìkọ́dá lọ́tẹ̀. ọ̀nà ìkọ́dá lọ́tẹ̀. kò síbi tí nǹkan ti ń dárò láyé tí ẹ̀ ń jè lọ́wọ́ sí. àìlà ọ̀nà tẹ́ bá mọ̀ àwọn ọ̀nà tẹ́ bá mọ̀. kọ́dà wọn láwọn ọ̀sọ́jọ́ pé nù wọn ẹgbẹ́ ti láwọn ti jẹun láyé nù. ní ọba ti bẹ́ẹ̀ dà àkọ́lù àwọn olùdókòjì láwọn. kò síbi wọn ti máa dà wọ́n ọlọ́ba ní àwọn ẹ̀rú níbi ẹlẹ́wọ̀ ibi tẹ́ wù wọ́n lè sí i. Mùsàlẹ̀ ẹ̀rú náà kìkì ní wọ́n ẹ̀rù wọn. Ìdílé tó fi jẹ́ pé ẹ máa fọ́lọ̀ mídíà. Ìkẹ́kẹ́ wá táwọn ní ìwérò ní máa pẹ́ ní news world. Ètí ó tó ká gbé afẹ́fẹ́fẹ́ yọ̀ gbọ́. Ibi wọn bá ti dúkọ̀ àlàáfíà kọ̀ wá news world lọ́dọ̀ ẹ̀rú ní láíláí nígbà níbi àkókò ìlànà tí wọ́n ti mú òní ọ̀run á jẹ̀mí wọ́n ń wà fáì wọ́n wà ní fún ọdún kéde lọ́ọ́ yà sọ fún yẹn títí bá ti ń dáàbò lọ́wọ́ ní fún ọdún. ẹnìkan pa ara ẹnìkan o ẹnìkan tẹ wọ́n kù síbi kan ìdí ní fún ọdún torí pé ìyàwó jẹ́ kí jà. ìjọ máa dá iná ọ̀tẹ̀ láàrin àwọn èèyàn ní àwọn ti jẹun. sọ̀rọ̀ bá ti sọ fún wa ti pẹ̀lú sáré ẹtí wọn bá ń lẹ yẹkúrò ìbá rẹ hmm. tí a bá ń jẹ́ òní lọ́fẹ́ gáta àní ó ti dà ní yín torí pé àárín yín bá dáhùn ìgbà náà ló wọ́n láyé gbọ́n. káyọ̀ ilé àwọn táwọn aláwọ̀ wọn ní fáwọn ti tẹ̀sùn divide and rule hmm. wọ́n ti wọ́n rẹ tí wọ́n bá rẹ̀ wò ní mọ̀tẹ́ ìgbà bá lóyún mọ́ tí wọ́n bá rẹ̀ wọ́n lọ́wọ́ àti ìgbà bá náà lọ́wọ́ àkọsílẹ̀ lọ́wọ́ àkọsílẹ̀ wọ́n náà lè mú ọlọ́ba ni wọ́n á fi lè yìí sọ̀tì. inú tí egun wa lè ti gbogbo tọ́lọ̀ wọn bá ti jíjẹ rẹ̀ léèwọ̀ ènìyàn ló dín mọ̀ sí jù. àwọn akọ́nítẹ̀sí ni nínú àdíbà wọ̀dọ̀ṣùwà nínú rẹ̀ náà ló wé ní káàkiri ayé rẹ̀ tọ́kọ̀. gbogbo ọ̀rẹ́ tí ẹ̀wọ̀n yọba ti ṣe transaction yọba bó ló wé ló fi lọ. yọba bọ́ ló wé ló fi lọ bákan náà àtọwọ́ bọ̀ wọ́n máa kápẹ́lẹ́ lówó kọ́ dáálé kápẹ́lẹ́ lówó kọ́ sọ̀rọ̀ kápẹ́lẹ́ lówó kọ́ fún lágbájá lẹ́kọ̀ọ́ lágbájá lọ́wọ́ mọ̀ ọlọ́ba ni gbogbo tí yẹ̀wò kí n ṣe ọ̀ wà láàyè ọlọ́ba tó múra iṣẹ́ ìṣẹ́ tó burú yìí jáì ìdílé epo tí wọ́n máa ń lé sínú ọgbọ́n ẹ̀ka wọ̀ kọ́mẹ̀ ní kí wọ́n ní kẹ́bí mùsùlùmí tí ó ní kí agbára rẹ̀ kí ewu rẹ̀ máa le kí sẹ́wọ̀n lọ fẹ́ sí ewu rẹ̀ máa le. Ṣébi ọba ti ń dáná ọ̀tẹ̀ ìgbàlá ní ewu rẹ̀ máa le. Ibi kọ́má tàmá ibẹ̀ ni wọ́n máa wá sí wọ́n máa wà. Tí wọ́n bá wá ẹtí ọ̀rọ̀ tí wọ́n dàrú ìdí máa tà àtúmọ̀ ìwọ́ni. Òrùn lọ́ra rẹ̀ kọ́ọ̀kọ́ kò fi àjọ ẹ̀kú jí kọ́ọ̀kù bá jọ ẹ̀kú jí nù kọ́lọ̀kọ́ sàrọ̀ ẹ̀wọ̀n bàbá ni. lẹ́wùkẹ́ yẹnha umurọ̀bániyún wàlẹ́fẹ́rù àwọn kọ́wùlìhìmù ìrìnmá wa ákìlìhìmù sùn náà. لبئس ما كانوا يصنعون. ọlọ́run ọba ní kí ọlá ní kí ló dé nígbà táwọn ẹ̀yọ̀ kú jí tí wọ́n ń ṣe gbogbo sẹ́ẹ̀sẹ̀ wọ́n yìí gbogbo tọ́ba jẹ́sẹ̀ ìbẹ̀rẹ̀ epo tí wọ́n lé sí sáì bá wá ibi tí wọ́n ti bẹ́ẹ̀ dárúkọ tí ọmọ ìṣẹ̀lẹ̀ ìgbà náà lẹ́ra àwọn wájú ìní owó èlé owó ògbọ̀nù gbogbo ẹ̀ pátá ibẹ̀ làwọn jẹ́ gbáàtì sí ọlọ́ba tí ó dé gbáàtì wọn ti gbogbo eléyìí níbo làwọn àpá àwọn wà àtàlẹ́yìn ọlọ́run kí ló dé tí mi ṣe wá kí ló dé tí wòye ṣe wá fún wọn. táwọn ẹni ọlọ́run wọn ọ̀nà tí wọ́n mọ̀ ní. ìdí ni kọ́lọ̀ bá ti tẹ̀bi lé wọn lórí o. nígbà wọn ṣe àwọn ẹni ọlọ́run wọn kó sára wọn sọ fún wọn ọ̀gbọ́n àwọn náà kó máa gbé ọ̀dà wọn bá dáa ni. ìnáwó ọba ti sọ fún wa kó wọn fi làánà àwọn yahudi àti nasara lórí ẹ̀lẹ́ nígbà tó kọ́ni bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yà á dá ìyàwó rẹ̀ fún ìmọ̀ yẹn dáyé tó wà fún ọ̀tá rẹ̀ àti káàmù láyé tàdá àwọn àbúrò kàrí pa àdúgbò. Allahu akbar. Wọ́n yẹ kó àwọn àti kó kú mọ̀ ẹnu tí wọ́n ti wá máa jẹ́ra ní àyẹ̀wò ni wọ́n máa ti wá sọ̀rọ̀ ẹ̀rọ náà fún ọ̀tá fún ọ̀dà. Àwọn àfa àwọn onímọ̀ nípa ìṣẹ̀lẹ̀ wọ́n ní ilé ẹ̀kọ́ ìlànà àwùjọ yìí ìbọn kọ́ tẹ̀lé kórìíra rẹ̀ kí ẹ bá ẹni ṣe ní sẹ́kù pé kí ẹ dákẹ́ wà láyọ̀ padà dàtà ayíkẹ́ ní ẹ̀ka kó àdúrà ni ni ìdílé ṣe kankan tó ló ti wọ́n ti ka yọ̀wá ti wà lẹ̀ tó kọ́sẹ̀ àwọn ẹjọ́ ti gbé ọ̀dà ó ti darí pé ó ti tó lápò ti sọ ọmọ ọ̀gbọ́ ní ọjọ́ tí àpò èrè lẹ́yìn ti gbé sọ ọmọ ọ̀gbọ́ àti gbogbo ẹ̀ka ti tẹ̀lé mélòó wọn múlò lọ́jọ́ ọ̀pọ̀ la kó máa sọ èé ṣe torí tiwọn nìkan torí ẹ̀lùmí fún bàbá kó bẹ́ẹ̀ lómi báwọn ti gbọ́ ọ̀rọ̀ ọ̀tẹ́ jẹ́ wá ti ọmọ àlọ́ ẹ̀lùmí òdùkọ́ wá sí ìgbà wọn ṣe àwọn náà máa fi ọ̀dà ti ṣe wá sí ilé rẹ̀. àwọn èèyàn afọ àwọn wa àwọn olùsílẹ̀ wọn. àti wọn dákẹ́ wọ́n àkọ́lé nínú ìtàn. àná tí ti fi ń sọ̀rọ̀ wọn. àwọn dákẹ́. àbátan náà lè dákẹ́ àǹfààní tiwọn gbẹtọ ẹni tẹbi ní ilé ìsìn ẹtọrọ kọkọ ọdọ rẹ náà láti rí yọba pa apá rẹ wá kó nìyẹn sọrọ ọlẹ sọ pé ti sọ ẹ bàtà àwọn ìyá wa wọn á ní àìsàn pẹlẹ olórí ẹgbẹ ńdọkọ fúláwọ ìrẹyẹ sọ bẹẹ torí pé ìbàdàn á ní lóbi lọ àwọn àjẹyẹ sọ ìdí náà ọjà tí ale gbọdọ wí ikú mo bá rí ó ti gbọdọ àǹfààní tí wọn lójú wọn mà síbẹ ó sì jọ ọjọ́ pé kó tẹ́tẹ́ apákanú wọn wọ́n mọ̀ pé ọ̀dà wọn láǹfààní kàtí wọ́n mọ̀ pé mo ti sọ́wọ́ ẹ kí wọ́n máa ti na ẹ̀mí náà alẹ́ fún àwọn sọ́kùn náà wọn kó túmọ̀ rẹ̀ lẹ́ ìdí kẹ́rin bá ti wọ́n bẹ̀ ọlọ́ba ni lẹ́bí ìtàwọn káwọn ìsìn àrùn ẹ̀yà àpá àti ẹ̀dá ni ẹ̀yin olùsílẹ̀ náà tẹ́ ẹ dáadé tó wọ́n máa ti ń sùn wà láìpẹ́ yìí náà ti tó burú ni o. ǹjẹ́ yìí náà ti ó tó burú ni. ní dáadé sọ̀rọ̀ bá wàá yọ̀ sẹ́lẹ̀ nínú àwọn ìpàwọ́ ọ̀pọ̀ lóríṣiríṣi ó fi yẹ aburú ti ń bẹ lórí pé káwọn èèyàn ó rí nǹkan tí ń ṣẹlẹ̀ láì dáa kó kálukú sì dáa ni. kódà ní sọ̀rọ̀ bá wàá yọ̀ sẹ́lẹ̀ sọ̀rọ̀ máa àwọn tí wọ́n ń taburú bá ti ń taburú káwọn ẹni tí wọ́n yẹ kí wọ́n sọ fún wọn pọ̀ tí wọ́n sọ fún wọn kíyà ọlọ́run bá bá dé gbogbo wọn ní ọ̀pá gbogbo wọn pátá ní ọ̀pá àwọn ẹni tọ́lọ̀ ẹgbẹ́ kò yọ bẹ́ẹ̀ àdéhùn ẹ̀dínlẹ̀ náà àdìsúwì àwọn ọ̀dọ́ yìí ọlọ́ba nígbà tí ọlọ́wọ́ bá dé àwọn ẹni tí wọ́n ń kọ́ báwọn ẹni pé jẹ́ǹsì yóò da àwọn nìkan lọ́wọ́ bá kó ewu gbá wọn yóò kọ́ lọ àwọn rẹ̀ àtẹ́tọ́ tẹ́lọ̀ àtẹ́ntí ọ̀tẹ́lọ̀ tó ní tó ń tẹ́lọ̀ kọ́dà ni. kọ́dà ní sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ nílẹ̀ gbà ọ́ tó ń bọ̀ àgbà níbi ni irú wà báyìí wọ́n lẹ̀tẹ̀nàwọ́nà àìní múkà lẹ̀tẹ̀nàwọ́nà يوشك أن يقع عليكم من الله عذاب ثم يدعو خياركم فلا يستجاب أو كما قال صلى الله عليه وسلم النبي ni sẹ́ẹ̀mà kọ̀ báwọn èèyàn láti ṣiṣẹ́ òbí sẹ́ẹ̀mà pàwọn èèyàn láti fi wọ́n ṣe dáadáa abẹ́ẹ̀ ní ṣe tẹ́ ẹ báyìí lè dájọ́ kú jẹ̀jẹ̀ kí àwọn ọlọ́wọ́ bọ́ sọ̀lẹ̀ lórí tí àwọn ọlọ́wọ́ bá wá dé yóò mú oníkálukú lẹ́wọ̀n àwọn ẹni tí wọ́n jẹ́ ní ọlọ́run yọ àwọn ìbẹ̀rù ọlọ́run bá wa ká kó ọlọ́run wá ní gbàgbọ́ àyàn. torí pé bá ti kó bìlẹ̀ jẹ́ ń bìlẹ̀ ẹ̀ ẹ̀ dáa yìí. ọlọ́wọ́ ni àwọn ẹ̀kú gbogbo tí wọ́n ti kí làwọn pa àwọn wáyé wọ́n ní kanú kí làwọn. ibi bẹ́ẹ̀nu tàwọn akẹ́ ẹ mẹ́jọ wíìlì. ibi bẹ́ẹ̀nu tàwọn akẹ́ ẹ mẹ́tẹ̀ dìná. kí ọlọ́jọ́ tẹ́yẹ wù kí lágbàtẹ̀ wù dìná lónìí. ọlọ́wọ́ kọ́rọ̀ bọ́ sàmù kọ́rọ̀ bọ́ sàmù lọ wa sọlá ọ̀tara àlà káàbù bá ìṣe àtàkùn lọ́nà agbára láti wà fọ́lá ti yẹ fún mi wà ní òmìnira sọlá ọ̀tara náà. sọlá náà. Nah. Baik. Uh, jika ada dalam ini ni a ní èyí tí ìgbà dákò wọ́n tí yóò tí ó fi ìròrí òkè ní sínú àti àkàrí ó fi gbogbo ẹ̀dọ́ àti ìrẹsì ìjọ abẹ́rẹ́ ni pé ní iwájú ọ̀tá wáyé kájú ọ̀tọ́ pọ̀ náà ọkọ̀ máa yí ìka nìkan gbà mí yìí ẹsẹ̀ mi gba tó ní jẹ́ ọ̀tẹ̀ okùn jẹ́ ọ̀kan bí wò lù kéde jẹ́ ọ̀tẹ̀ ẹkún ní jẹ́ ọ̀tẹ̀ gbà mí tó pọ̀ jù lọ́wọ́ náà máa dákun dákun tó kún mi lórí ọmọ kakuléètì owó ni báyìí ìkéríkè tí wọn náà ni pé èyí tó ṣe kókó jù lọ wàhálà ẹ̀jẹ̀ bí ń fa tí ò ní tí ó jẹ ọ̀nà rẹ̀ lè wà nù bí má lè bá ti dàgbà ọ̀nà rẹ̀ lè wà nù bí má lè bá ti dàgbà ìjọsí kókó jù náà ni pé oníkálukú lọ́gbọ́dọ̀ máa bá ẹ̀mí ara rẹ̀ sọ. torí pé torí gbọ́dọ̀ wọ bò fún ẹ̀ láti kìkì sáwìjáde kọ́kọ́ tí omi dáadáa. náà ara àǹfààní á ti ṣe onídàájú kọ́lọ̀ bá sọ àdìsí ìkàlẹ̀ ní kálẹ̀ bá tí mo dáadáa. ṣùgbọ́n kì í ṣe pé dábàá wa ládìsí kọjá bá àwùjá ẹni wa níwájú ọlọ́run. iná bá lẹ́nu àti kọ́mẹ́ àtọ́run kò dúnyá bá àtọ̀rù wàlá yóò àti kọ́mẹ́ owó wàlá yà àbúrò kọ́mẹ́ àdáwà ánú kò dúnyá bá àtọ̀rù.

ẹ̀tọ́ bá ní ìmáyé tó wẹ́pọ̀ kò ní yáyàkúyà ní yáyàkúyà bọ́lá wọ́n sàmàlà wọn nítorí ilé rẹ̀ gbọ́dọ̀ máa bá ọmọ rẹ̀ lọ́wọ́ wọn lọ́wọ́ tó bá ti lè fi ìjẹ́ ló ti máa kírun fún tèmi là kílẹ̀ ọmọ padà nù méjì ó ní dayé ó tún sọ̀tọ̀ ọ̀run títa ayé bá tẹ̀ tí wọ́n gbìyànjú kọ́ ọmọ padà nù sọ̀run ọkàn rẹ̀ sọ sórí ìlú. ìrònú kò sì gbọ́ bùkátà ọ̀yẹ́ bá para rẹ̀ pẹ̀lú ìrònú pẹ̀lú ní ọ̀jọ̀ wa òkèlèwé ṣe tí ó àtìkéètì oúnjẹ tó ti ọkà ẹ̀kọ́ lọ́rọ̀ lọ lọ́rọ̀ wọn bá lọ wọn náà wọn náà àìsàn sáà náà. bẹ́ẹ̀ ni wọ́n ti rẹ̀ kí wọ́n ní àwọn apá àti wọ́n ní nínú àti ìsìlẹ̀ nípa fẹ́ni tó bá ti gbogbo alẹ́ ti gbogbo ọmọ pàápàá ọ̀ṣọ́ àìdájọ́ tó ti lẹ́lẹ́ tẹ́lẹ̀ ìlú àmùkà lórí ìtìkì lóòrùn náà lè ní ìdájọ́ ti tọ́hùn àbẹ́ ẹlẹ́dẹ̀ẹ́jì àṣà àti ìjọ ọlọ́run sí ọ̀rọ̀ àwọn ìgbésíkọ̀ ìjọ ọmọ sí láti láìláì bá ẹgbẹ́ ṣe ìgbẹ̀rún gbogbo ọmọ mi mo ní sẹ́gbọ́dọ̀ ní ìwọ́n ní ṣúwá bẹ́ẹ̀ ni àkókò sí gbọ́dọ̀ ní ìwọ́n ní ṣúwá aláwọ̀kọ́ tí wọ́n bèèrè nípa ìrún abẹ́ àdínúfẹ̀sẹ̀ nílẹ̀ ẹjọ́ wá kí òun tàràwí lẹ́yìn ìmáàmù tó sì dùn kí ìmáàmù fi kí òun tán kí ìmáàmù fi ìṣẹ́ padà tàbí kí ìmáàmù fi kí òun tán nǹkan àgbàlẹ́rù lẹ́nu wọ́n kọ́ ládàá fún bẹ́ẹ̀ tó gbogbo kí òun bẹ́ẹ̀ tó wá bẹ̀rẹ̀ pẹ̀tọ̀ ẹjọ́ wá jẹ́ pé ìmáàmù tiẹ̀ lẹ́nu ti kí òun bọ́ ládàá náà nítorí gbogbo tó ok mulher ó kéwù lẹ́yìn ìmáàmù mo rò pé ó kéwù lẹ́yìn ìmáàmù ìtọ́jẹ́ tí àdíṣe mẹ́tẹ̀ẹ̀tì rẹ̀ tó ṣe kókó náà ni pé látìgbà tí ìmáàmù ti bẹ̀rẹ̀ àrùn tí ìmáàmù ti sá láwọn ọwà pẹ̀lú ìmáàmù ìtọ́jẹ́ kókó mo rò pé kì í ṣe pé ọkọ bẹ́ẹ̀ mi ti àpàdà yìí tí wọ́n ní kí màmú fi kí mi tán mo rò pé ọ̀la ọ̀tá ara rẹ̀. ìbéèrè rẹ̀ tẹ̀lé nípa pé ẹnu àwọn àtàkà ti máa ti náà ní máa ti ṣe gbọ́dọ̀ ti kí ni láyé nípa wà lọ́wọ́ láti fi kálá lọ́wọ́ lórúkọ lọ́wọ́ kan yóò dé wáyé pé sọ́wọ́ àtẹ àwọn òbí wa ti yóò di wáyé òbí tó wá tẹ àwọn òbí wa ti yóò di wáyé òbí tó sì tẹ wa mo rò pé ó dìbẹ́ lórí èdè ẹ̀fà sí i etí yóò ní one b two one bẹ́ẹ̀ etí yóò ní one b two sí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ wà tí etí ẹ̀ bá fẹ́ ni yóò ní one b ṣùgbọ́n ọ̀sẹ̀ tó láti fọ́ wá ájú ńlá ẹ̀ kútó wà láti lè ṣe ìkàlẹ̀ tó wọ́n nígbà lórí bí ti ẹ̀bà sí gbogbo ẹ̀ lọ́wọ́ ọlọ́ọ̀tà náà òkè náà fún òun gbèsè ayé ìlú sí ẹgbẹ́ rẹ̀ tẹ̀lé tí ọ̀pọ̀ jọ àwọn ilé aláwọ̀ ní ojú lórí kí ni nǹkan tó yẹ kí muslim community nàìjíríà náà kí ọ̀rẹ́ ká ṣe táwọn náà fàjọtúnta alákọ̀ọ́kọ́ yìí ẹlẹ́ẹ̀kejì ni pé lónìí tí wọ́n ka ìwọ́dùnmọ́ lórí ọ̀rọ̀ bọ́lá yẹn sọ wípé òun ń ṣe sùúrù láti rí kọ́mẹ́ǹtì lórí ìfún yìí torí pé o ní adequate knowledge and information lórí ọ̀rọ̀ ìjáwó pébẹ̀ tí náà fóòn ti gbóyọ̀ on investigation òun ní opportunity láti comment wọ́n wá mú ọmọ pásọ̀ náà wá lọ́dún jẹ́ christian ó wá interview rẹ̀ ọjọ́ bí ìjọ rẹ̀ sẹ́sẹ̀ pẹ̀lú ìdáàbò pé in fact ó máa ń lo ó máa ń dùn mọ́ inú nígbà tó ń bá jáde tó bá rú dress pẹ̀lú ìdáàbò pé wáyé iṣẹ́ yìí ẹ̀rù pọ̀ sí láti máa kàn bẹ́ẹ̀ ní ìjọ ìjà. Àwọn ìdíkọ̀ mẹ́tẹ̀ ẹbí máa ń kúrò gbogbo iṣu religious àgbègbè àti sága. Ó ní pé Nàìjíríà ti di pẹ̀lú nípa ọlọ́rẹ̀ ti dùn Nàìjíríà ni òní ìlú rẹ̀ nílágbàáyé àti Mùsùlùmí wá. Generally, wọ́n sọ sọ pé individuals àti kírísítẹ̀nì bàbá àti mẹ́sẹ̀jì wa àti kọ́lọ̀ sáàmù wa. nínú ọjọ́ tó kéjì máa tẹ̀lé ní nàìjíríà lọ́dọ̀ kíráìsì àti ìjìnlẹ̀kù nàìjíríà nìkan náà lẹ́sùn. ẹni pọfẹsọ lóye ní fún wa bíi ti un lọ́dọ̀. ìsọ̀kọ̀ pọ́blẹ́mù nàìjíríà ni pé ibi tí agbàjẹ́ ara wa dé tó dé pọ́tẹ̀ wa dé à ń kírísítáláìsì ìsìláàmù àwọn mùsùlùmí nù àwọn kírísítẹ́nì náà ti ìsìlámáìdì kírísítẹ́nì tí wọ́n lọ́nà tí wọ́n wá. ìjọ ti lára ẹ̀sìn wọn tó nígbà kẹfẹ́ jáde ẹ̀sìn ní ìdílé padà sí yàrá àwọn àdàgbọ́n sí wọ́n ti bẹ̀rẹ̀ bá pèsè ẹ̀sìn sí bẹ́ẹ̀ náà. wípé aláwọ̀kọ́ nígbà ìṣẹ̀lẹ̀ àdìgbè kò sí ìṣẹ̀lẹ̀ àdìgbè báwọn kátà ti yá wípé pé ìjọ ti mọ̀rọ̀ ẹ̀rọ máa jọ níbo ni láti sọ pé mùsùlùmí ó sọ ní ìjọ máa ní láàrin wa fún lọ́rùn kan níjọ níjọ tí wọ́n ti ń jó ìlọ wí níjọ lọ́wọ́ wa sọ. bọ́lá lọ́wọ́ sọ ń lo àdínú súra jùmọ̀ à pẹ̀lú àkóbí ẹ ti sọ̀rọ̀ wọ́n tẹ́ sí gúmi àbí. tí ẹ bá ti dé òjò ẹ̀gbọ́n dà lọ ẹ ti gbàgbọ́ ọlọ́mọ rẹ ti lọ sí ọmọ lọ. ẹ wò àbọ̀sibọ́tò bí nígbà tó ti bá wọn ti sẹ́yìn ti lọ ti lọ àwọn àtàkùn ọmọ lọ lóye. ẹ̀yẹ́ lọ́pàá ti dé àtẹ̀lẹ́kẹ́ tó àkọ́jọ́ ìfowópamọ́ friday and sunday wọ́n ní friday and sunday wọ́n ti gba tó sátidé àwọn sábẹ́tì ní àwọn yahudi náà láwọn ìmọ̀ tẹ̀sí yahudi tó wà fún ọ̀gbìnà so ọlọ́dúnjẹ ọlọ́dúnjẹ ńjọ tọ́jú kò sí ní jẹ́ ńjọ friday ọlọ́dúnjẹ ńjọ sátidé kò sí ní jẹ́ ńjọ sunday ọ̀padà sí ní jẹ́ monday ẹ̀tọ́ wá fẹ́ kọ́ ló kó wọn tó lè jẹ́ ọ̀dẹ́ yìí ọba ìmọ̀ lọ́wọ́ tẹ̀ ló fún lẹ́tà ìwà the same thing àwọn òṣèlú ti tẹ̀ á ti kó sí ní kí lórí ìsọ̀kọ̀ wọn ti tẹ̀ á ti kó àwọn náà ká yà àwọn náà ká máa lọ sí sálẹ̀ ẹ gbọ́dọ̀ dá sí ní bọ̀ lẹ́kọ̀ọ́ wa ní torí kí ni kílẹ̀ ní torí tó mùsùlùmí ṣe ẹ ti tọ́ mùsùlùmí nù hàn ẹ ti ti wà náà ìdíbò lọ́wọ́ hàn àwọn náà ká bọ̀ lọ́sẹ̀ àbíbẹ̀ yóò wàhálà ilé ṣe pé ẹnìkan ti sara ẹni wọlé lágbàáyé pátá kò síbi tí christian meeting board àbí nàìjíríà kọ́lá kò sí ní ní ní ní ní ní ní ní ní ní ní ní ní ní ní ní ní a ibẹ̀ yà sísẹ́ pínlú bọ̀ kò sí àti nàìjíríà nìkan se fact ẹ̀ka ní nàìjíríà ti sẹ́sọ̀ ẹ̀ force to start privilege under christianity àwọn ní christian àkọ́kọ́ àwọn nàìjíríà ti sẹ́ àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ ètò ìlọ́kọ̀ àti àwọn aláàbò lọ́dọ̀ sẹ́yìn kí ẹ̀ lọ sí ilé àtàlọ́ náà so for for that design scenario for that for that design scenario ti wà eléyìí ló jẹ́ pé gbogbo tí mùsùlùmí ọ̀bà ti bó ti lè wọ́n dáa dúró tó ẹ tí è ṣe mùsùlùmí so the first thing impression ẹ̀ ní pé suspicion kan yọ ọkọ̀ gbèjì ìhàn ọkọ̀ èmi ní èmi ló ní èmi ló ní èmi ló fẹ́ kàwé èmi ló fẹ́ ṣe kíní the only thing ti ta fún ọ̀pọ̀ jẹ́ láti mùsùlùmí náà tó ń dábàá ìjọba fẹ́ ṣe tí ó bá jẹ́ ní a ti ní ìgbà tí ń sẹ́lọ̀ fẹ́ ṣe o àwọn olùkọ́ ọmọ olùkọ́ ẹjẹ́ ti bá wọn fẹ́ ṣe ọkùn tí màá fi wà á. à ń sọ̀rọ̀ kan tó yẹ ẹ̀ka pírẹ́sì pépà ní pásọ̀tì ọ̀dọ́ ní kọ́mẹ́ntì mo ti tára rẹ̀. nígbà ńlá lẹ́sìn náà mo ní sórí pírọ́blẹ́mù tá a ní ni pé àìwọ̀ kẹtàrà wa àti wà tún sọ̀sùnṣẹ̀ gbogbo tẹ́tọ̀ bá tọrọ fún ẹ̀yọ́ gbọ́dọ̀ àtàkì rẹ̀ nígbà tó dé fẹ́sìn tiwa tá a bá ti àtàkì rẹ̀ kékeré kò tẹ̀sí ládàá tí a bá wá ẹ sílẹ̀ nígbà ìgbésóró kọ́ńtẹ̀tì yẹ̀dá muslim generally ọ̀sọ̀ sọ pé tẹ bá wo sọ bí àdáwọ̀lẹ̀ wọ́n ní pé mùsùlùmí tí ń àtàkì kírísítẹ́nì láàpọ̀ mùsùlùmí tí máa ń rẹ̀ kírísítẹ́nì náà tí ń àtàkì mùsùlùmí lè mọ́ mọ́lẹ́yìn kírísítẹ́nì ọmọ pé ilé gan-an oní lọ́gbàdé ṣùgbọ́n lójú tó ní àtàkì àwọn tó kọ̀ àtọ́sí pé àwọn wọlé pati wà àwọn competition pati wà àti wà sọ́ọ́ ibẹ̀ mo láti ní ẹ̀sìn àti ọ̀sọ̀ consent kọ́lọ̀ kó fún wa ní àdéhùn ìjọba àlàáfíà sábà bá mi fi ọdún mélòó kan sẹ́yìn nígbà tí kìí na ìsọdẹ́ẹ̀tì pọ̀ ní north níbi gbogbo látọwọ́ tó lágbà látọ̀dọ̀ àwọn ìjọba káwàtúwọ̀ ìjọba àbọ̀rọ̀ lẹ́ka ti yóò bẹ̀rẹ̀ lórí pé wọ́n fẹ́ regularize religious teaching yẹn gbogbo yẹn náà lọ àgbẹ̀ láti kàtí ọmọ sí wá sí. Nígbà ọ̀ká ń ti di pé support hundred percent very important ó ṣe kí ní kẹ́wọ́ ṣe ṣe ẹ lọ. Àwọn mùsùlùmí wọn kọ́ ní kẹ̀kẹ́ ṣe sá ọ̀gbẹ́ni ṣe é wọn ọ̀fẹ́ káwọn ṣe wá sí wọn ọ̀fẹ́ káwọn ṣe ní ọ̀nà rẹ̀. Nígbà táwọn ti Oh, àwọn òṣèlú láti pọ́tà àwọn kan yẹn kò sí jíjẹ bẹ́ẹ̀. torí pé kí àwọn tẹ̀lé kí ló pẹ́ wà ní èdè kí ẹ ṣẹ̀ka wa àwọn àtẹ̀tẹ̀tì. ìsẹ́ńtì sábà wo ìyẹn dìbẹ́ àti sága ìbánipáyì. inú orí tó lè tó ẹ kó mú orin mọ́ wa nígbà àwọn mùsùlùmí fẹ́ islamic bank wọ́n ń sáfò sí ilé rẹ̀ nígbà tá a ti dé pẹ̀lú ẹ̀rọ kẹsì gbogbo tí ní mo tó yan àwọn gbà ó ẹgbà tì ní báńkì wọ́n jẹ́ sẹ́ mùsùlùmí ni nígbà tí wọ́n sàlàyé nípa ó ní òun gbà òun gbà ṣùgbọ́n tí wọ́n kàfẹ́ ní pé islamic sọ wà ní wọ́n pẹ̀lú islam kan ló ló lágbàtà ìwọ gan ilé jẹ́ kí sílẹ̀mù yẹn wọ̀ so ìta ni sínú àwọn àbá. ìjọba wẹ́rẹ́ from down to you pàápàá jùlọ ní sálẹ̀ ọ̀rọ̀ tó jáàbò sinimá ti jáàbò nígbà tó ń sọ́kọ́ jẹnara ìrìn ẹ̀wọ̀n kọ̀ wọlé wọn á tó ń lu ìyẹ̀dọ́ àti ìjẹ́ pé àwọn missionary schools ìgbà ìlú missionary schools lọ́dà alẹ́ nítorí di eléyìí missionary schools tí ìjọba ti gbà láti mú mélòó wọn kó kọ́ ọ̀rẹ́ ẹlẹ́bẹ̀ẹ́ wọn dà tó bá lọ́wọ́ in láti lọ́gbọ́n wa ẹlẹ́kẹ̀ẹ́ ní pé àlékún wọn lọ jẹ bẹ́ẹ̀ kí ló kó báyìí tí mùsùlùmí bá lè dáhùn. bẹ́ẹ̀ ebi rò pé gẹ́gẹ́ bí mùsùlùmí tó adá ẹ̀ka wò sí ó ní pé kábíyé bá sẹ́wí ẹ̀tọ́ lọ́wọ́ bá sọ ohun ní ìwà sí ni wọ́n fẹ̀dà náà wò ní dáhùn báwọn bá ti di yé wọn àwọn òní fìdí ètò bẹ́ẹ̀ torí wọ́n ti ti ti ti ìfáàjọ́ níjọ́ tí àwọn àkọsọ̀ ọ̀gbìn sọ ẹ káwọn ọmọ wa sọ ọsọ sí lọ wọn ti ti ti ti púpọ̀ di wàhálà tó bẹ̀rẹ̀ yunifọ́ọ̀mù di wàhálà ọlọ́pàá bá wọn ṣe tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́pàá wọn máa ń ṣe kọ́kọ́ ọ̀hún di wàhálà kọ́lá wọn tó bẹ̀rẹ̀ sí yún wa gbàgbé kò sí fúra ìkìlọ̀ lọ́dà kò sí fúra wà ìkìlọ̀ lọ́dà ẹni wọ́n làwọn ọmọ wọn pé pé kí ẹ ṣe ìkìlọ̀ lọ́dà gbogbo ẹlẹ́wọ̀n ti dà wọn ni wọ́n á kiri kánú ètò ọkọ̀ mẹ́fà ló ti tẹ́sí méjì ọ̀rọ̀ náà nàgbà. láyé ègbò mi tó ti bẹ́ sí yìí àbí táwọn ọ̀tẹ̀ ti wá wà ní káyì kò sí tó fi jà bẹ́ẹ̀. kọ̀wá ló ti wọ́n tó fẹ́ múra ní wọ́n tó múra bẹ́ẹ̀ fẹ́ inú ilẹ̀ yorùbá kan náà iná ẹ̀ ní áfíríkà àti kí ló pera rẹ̀ kí wọ́n ní máa da kí mo ní kọrin mo dá tó bá wí mọ̀ tó wọ́n pẹ́ra mo dá tó bá wí pé kí èwo ni wọ́n tún ní náà ní yíyọ ọ̀dọ̀ tó yẹ kò èmi nílẹ̀ yorùbá kan náà ní egun ti yí ká tó tẹ̀ lórí èmi ní sáyé torí pé kò pera rẹ̀ kò sí islam kí ló bí wàhálà jẹ ta lọ hàn ilé àwọn òkùnkùn ẹ̀dá so síbẹ̀ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ pé ìgbà ikú sùn ló ṣe oní pé táwọn bá ṣe bí àfihàn ọ̀fẹ́ káwọn sì jẹ káwọn ọkọ̀ gbogbo tó lọ́pọ̀ ọ̀run ti máa ṣẹlẹ̀ pé ìkáwọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ ti kó di wàhálà sọ̀rọ̀ tó ti kó di dídí báyìí ni bá mùsùlùmí wọn jà àtàwọn kírísítẹ́nì lórí aṣọ sọ kí lábẹ́ ẹ̀jẹ̀ ọjọ́ wáyà àgbà gbogbo ẹ̀rú ká padà dé wọn ìdílé kan dájú squad láàrin àwọn òbí ṣe bẹ́ẹ̀ ibi sọ́dọ̀ tí wọn náà nínú eré ẹ̀kọ́ tí wọ́n gbà bọ́ náà wọ́n fẹ́ ẹgbẹ́ lọ ẹ̀wọ́n náà ti lọ sọ kò sí tó ti bẹ́ẹ̀ lórí eré ìṣẹ́ṣẹ́ tí mùsùlùmí ọkọ̀ wá láti ara táìláńdì ní ọba tí ń kọ́ ẹ̀gbọ́n náà kọ́ ìyókàlùkọ́ ẹ̀fẹ́ ti rí ìṣẹ̀ ni wọ́n náà ti sọ́ tiẹ̀ mọ owó kọ̀ ẹ̀ fún àwọn kírísítẹ́nì tí ń lò dáhùn tí wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ àwọn wa àwọn náà ni wọ́n wọ́n pẹ̀lú wọn láti yẹn tí wọ́n rọ́dọ́ mọ́ tí wọ́n náà wò ẹ̀ kó bíjà lọ́dọ̀ kó sọ àwọn wa ètò ètò pọ́blẹ́mù ẹ̀sìn ẹ̀ bá ti ẹ̀ ọlọ́ba ti yà àwọn ẹ̀kọ́ padà rí àwọn táwọn ti pẹ́lú ọ̀pá nínú àwọn ti kiri nà ibi tó fi wàhálà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lùgbà tó bá tó bá tẹ̀lé pẹ̀lú ọkọ. ẹ̀yin mùsùlùmí náà lẹ̀ gbá lórí tí wọ́n máa jà lórí ìmọ̀ àwọn lọ́ọ̀yà tí tẹ́lẹ̀ náà wọ́n lọ eyín ti di tẹ́lẹ̀. mùsùlùmí náà ti kàwé òun náà ti ní lọ́ọ̀yà tí ìtọ́jú ẹwà lọ́wọ́ kọ́ lójú ìsìnkú ẹ̀sìkẹ́ ẹ̀sẹ̀rẹ̀ wà jẹ́ ẹ̀sìkẹ́ ẹ̀sẹ̀ wà jẹ́ àtàwọn bàbá bàbá ó ti tó ètò bí wàhálà mi yorùbá nínú ọ̀rọ̀ wọn ti máa sọ pé àdúrà sára ajé máa ń gbà ní gbọ́dọ̀ ọ̀dà gbogbo ọgbọ́n kó lè bá àwọn rìn kan jíjẹ sára ọkọ bá ti gbọ́n ò ní rìn kan jíjẹ máa tún jíjẹ lẹ̀ ní ìdí àwòkọ́ ló ti gbọ́n ní ìdí káà ah, ah. èyí tẹ́ máa tún láti wá pa àgbọ̀dọ̀ àmọ́ pa àkókò wa kò sí jíjẹ bẹ́ẹ̀ mọ̀ mọ̀súnì mọ́jẹ́ mọ̀súnì máa máa jẹ́ ní máa máa dọ́lá jẹ́ kí jẹ́bẹ̀ ẹ̀lẹ́ òun ara ọkọ̀ ti bánu ètò ìjọba bí wà láàbílẹ̀ kọ́lọ̀kọ́ sàánù kọ́lọ̀kọ́ sàánù kọ́lọ̀kọ́ fún wa ní àgbọ́yẹ̀ tó gúrégé kọ́lọ̀kọ́ sì fún wa ní ẹ̀mí àti ẹ̀mọ́ gbùdúrú kọ́lọ̀kọ́ sàánù kọ́lá ọ̀tàlá àti àrẹ́kọ̀ọ́ àwọn àkàndé aṣọ́lá ńlá ilá ilá àti àfihàn